إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala asọ̀rọ̀ asọ̀látù fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam insha Allah a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú al-aqidatul wasitiyya afẹ́ tẹ̀síwájú wọ́n ní nà min tariqati يعني ثم من طريقة أهل السنة والجماعة اتباع آثار رسول الله صلى الله عليه وسلم باطنا وظاهرا واتباع سبيل الصادقين الأولين من المهاجرين والأنصار لينا لرى إلا أهل السنة والجماعة من اتباع آثار رسول الله صلى الله عليه وسلم باطنا وظاهرا بما تلي أروى نبوى محمد صلى الله عليه وسلم باطنا ننني وظاهرا أتني بنبا That is, àwọn tí wọ́n jẹ́ ahlus ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọn a máa tẹ̀lé ní kọ̀rọ̀ wọn a tẹ̀lé ní gbangba kò ń ṣe wípé tábàdé gbangba wọn ò ṣojú ayé tábàdé kọ̀kọ̀ wọn ò máa ṣe nǹkan míì ẹni tó pèrè ní ahlùsọ́nà àti ní gbangba ni àti ní kọ̀kọ̀ yóò máa tẹ̀lé ìlànà anábìwá muhammad sallallahu alayhi wa sallam wàtíbáàrù sẹ́bílì sàbìkìín bákan náà ìtẹ̀lé ọ̀nà àwọn asàbìkìín aláwọ̀lì àwọn ẹni àkọ́kọ́ nú àwọn tí wọ́n kọ́kọ́ gba islam àtàwọn tó tẹ̀lé wọn minal muhajirin wal ansar nínú àwọn muhajiri àwọn tó ṣe hijira láti Mẹ́kà lọ sí Madina wal ansar àti àwọn ansar واتباع وصية رسول الله صلى الله عليه وسلم بكنا وما تلي وصية نبوة محمد صلى الله عليه وسلم أوناني أصالر حيث قال nígbà tó sọ fún wa pé alaykum bi sunnati anabi sallallahu alayhi wa sallam ó ní sunna mi dọwọ́ yín wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di sunna àwọn khalifa àwọn àrólé yìí tí wọ́n jẹ́ ẹni ìmọ̀nà tọ́jẹ́ ni tí ọlọ́run bá fi mọ̀nà òdì ọwọ́ yín àwọn kan jẹ́ àrólé fún mi ìlànà tó ń gbé kalẹ̀ ìlànà tí wọ́n ń tọ̀ ó di ọwọ́ yín láti máa tẹ̀lé tamassaku biha ẹ tì í mú wa'addu 'alayha bin-nawajiz ẹ̀fẹ̀ yín ọ̀gbọ̀n yín gbà mú wa iyyakum wa muhdathati al-umur ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla bid'atin dalalah torí gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn yìí amúni oríṣi ìmọ̀nà wàsíyà tí anábì sallallahu alaihi wasallam tó ṣe kalẹ̀ yìí àwọn ahlus sunnati wal jamaa wọn a máa mú lò wọn a dúró tì nítorí wàá ní ṣe pẹ̀lú àbíọ́kàn wọn ni mú kankan tó yàtọ̀ sí tí alẹ́dùwà muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn wọn ni mú kádìí ọkàn bódẹ̀ ṣe àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ìjọsìn ni ìrun ni àwẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn à ní fi nǹkan tó yàtọ̀ sí ti ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wọn à ní máa ṣe àwọn nǹkan tó yàtọ̀ sí yẹn eléyìí tí àwọn ahlu sunnah wal jama'a wọ́n dúró lé lórí. ويعلمون أن أصدق الكلام كلام الله wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó fi jó ọ̀rọ̀ òdodo jùlọ kalamullah òun ni ọ̀rọ̀ ọlọ́run ọba bákan náà wa khairal hadi wọ́n mọ̀ wípé ìlànà tó ṣe wípé ó fi lóore jùlọ hadi muhammadin sallallahu alaihi wasallam òun náà ni ìmọ̀nà anábíwá muhammad ويؤثرون كلام الله على غيره من كلام أصناف الناس أو أهل السنة وما بي ولكم أرولهم وبا لوري بوبوراوية ويقدمون هدي محمد صلى الله عليه وسلم وما ظلفوا إلا أتي من نبوى محمد صلى الله عليه وسلم على أدي كل أحد لوري بوبو إلا anybody wàlíhádà nítorí eléyìí súnmù ahlàlkìtàbí wà súnà ni wọ́n fi ń pè wọ́n ní ahlàlkìtàbí àwọn tí wọ́n dúró títírà wà súnà àti súnà anábíwá muhammad sallallahu alaihi wa sallam wà súnmù ahlàljama'a torí eléyìí ni wọ́n fi pè wọ́n ní ahlàljama'a àwọn kan lè ahlàljama'ata torí pé ìṣọ̀kan ìjẹyọ ọ̀kan ìyẹ ìṣtìmáàrù òun náà ní kakójọ wọ̀dí duha alfurkọ ìdàkejì rẹ̀ òun náà ní alfurkọ kápín yẹlẹyẹlẹ wàyí kánà lábùl jama'a ti kọ sọ́ra man lè nafsi kọ́ọ̀lì mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé gbólóhùn jama'a tán bá lù ú wọn máa fi tọ́ka sí àwọn èèyàn tí wọ́n kójọ wal ijma'u wal aslu salis alladhi يعتمد يعتمد عليه في العلم والدين نعم لوري تي افاسو سواجو يفاوي اهل السنه والجماعه انت ودول لوري او ناني ما تلي الا نبوة محمد صلى الله عليه وسلم اور نبوة محمد صلى الله عليه وسلم اور لهم سبحانه وتعالى إليه أوني كتير yóò mú wa jẹ́ ọ̀kan ṣoṣo òun yóò mú wa tẹnu owó fi kù ṣùgbọ́n àwọn mùsùlùmí kọ́lọ́mọba kò ṣàánú wa àrùn tó bá àwọn ìjọ àwọn ànábì tó kọjá ìsẹ́mù àrùn náà ló bá àwa náà ló fi di pé a pín yẹlẹyẹlẹ kọ́lọ́mọba subhanahu wa ta'ala ó ní wala takunu ní ẹ mọ́tàbí àwọn tí wọ́n ṣe ẹni tí ó wọ́ orogún pẹ̀lú ọlọ́run ọba ìnàlẹ́rìnà farakú dínàhùn àwọn tó ṣe pé ẹ̀sìn ẹyẹ ọ̀kata fún wọn farakú dínàhùn wọn pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ọ̀kánú ṣe àwọn oríṣiríṣi sex gbólóhùn ṣe plural singular rẹ̀ ní ṣe à ìtumọ̀ ṣe à ní èdè lárúbáwá òun ni a kan sọ̀wọ̀kánù ṣí àá àwọn àdóríṣiríṣi ìpè ọlọ́run ní ìyẹn mọ́ ṣe bẹ́ẹ̀ wọ̀lá ti kúrú ẹ̀mọ́ dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe wípé fọ́rọ̀kù dínà ọ̀wọ̀kánù ṣí àá tí wọ́n mú ẹ̀sìn wọn tó pín yẹlẹyẹlẹ wọn àdóríṣiríṣi tẹ̀ tó ló fi jẹ́ wípé ọlọ́run bá sọ fánibù wa Muhammad sallallahu alaihi wípé iná lẹ́rìnà fọ́rọ̀kù dínà hum wọ́n mú ẹ̀sìn ẹ̀yọ ọ̀kan tá a sọ̀kalẹ̀ fún wa tó ń ṣe ẹ̀sìn Islam wọ́n wá pín yẹlẹyẹlẹ látàmí fún fi ṣe ọlọ́run ilẹ̀ anábì òní kankan ṣe pẹ̀lú wọn o òní kankan ṣe pẹ̀lú wọn tó ló jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ gbìyànjú kánádà ẹgẹ́ bí àwọn al-mushrikun àwọn táǹpẹ̀ ní mushrikun lónìí táǹpẹ̀ ẹlẹ́bọ táǹpẹ̀ lẹ́ni tó anabi adam alayhi salatu wa salam kánà ala tawhid ìmú ọlọ́wọ́n bá lọ́kàn ṣoṣo anabi adam ń bẹ lórí ẹ̀ anabi adam alayhi salatu wa salam kàlà àna sunna kánà ala sunna ó ń bẹ lórí sunna lórí àlàyé tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fún ló ń bẹ lórí eléyìí ló kúlé lórí lórí ìmọ̀nà ló ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ìgbà tó yá ṣe ìtọ́nu wá ó fi nǹkan kí nǹkan sí ọpọlọ àwọn èèyàn ogun ni wọn kúrò níbi ìlànà òdodo ó sọ wọn nù ó dá tẹ́ǹbẹ̀lẹ̀kùn sí wọn láàrin ó fọ́ wọn yẹ́lẹ́yẹ́lẹ́ eléyìí ni ìgbà tó ṣẹlẹ̀ ìgbà tó di kó ṣẹlẹ̀ ó di pé àwọn èèyàn wọ́n wá orogún pẹ̀lú ọlọ́run wọ́n ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n ń gbọ́nà fún nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n ń dẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n ń ṣe nǹkan lọ́nà ta'ala fúnra ànábì Nuh alayhi salatu wa salam láti pè wọ́n kúrò bí nǹkan yẹn dá wọn padà síbi at-tawhid gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ní ibi ìdánilẹ́kọ̀ọ́ wa lánàá so eléyìí sọ fún wa ìpìlẹ̀ òun ni kọ́kàn ṣoṣo gbogbo wa ṣaitan òun ni sábàbí bá a ṣe pín yẹlẹyẹlẹ sí ẹni tó ń wá orogún pẹ̀lú ọlọ́run ni òun ni sábàbí bá a ṣe pín yẹlẹyẹlẹ ní sí ẹni tó ṣe wípé ó ń gbá dáadáa lẹ̀ láti lè fi sin ọlọ́run ọba ṣùgbọ́n ètò ẹ̀ka torí lórí òun náà ni alkitaabu tí ọlọ́run ọba wọ́n sunna àti sunna nàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wípé ó ń ṣe àlàyé alkur'an eléyìí ni afa ìsọfúnwa wípé àwọn ahàlùsọ́nà wọ́n pè wọ́n ní ahàlùsọ́nà tó ní pé kí ni tàmásàkó bí súnà wọ́n ló ti súnà wọ́n á pè wọ́n ní ahlul kitabi wà súnà àwọn tí wọ́n dúró ti alukur'an wọ́n dẹ̀ dúró ti súnà ìgbà tí èmi àti ẹ bá ti sọ wípé ta dúró lé lórí òun náà ni àti súnà adẹ̀ṣe sáà ti tẹ̀lé eléyìí ó ti di nǹkan tó ṣe wípé ó mú ọ̀rọ̀ wá sí ń kú adẹ̀dúró lórí wípé bí àwọn sọ̀hábà radwanullahi wọ́n ṣe gbọ́ yé òun la ṣe fẹ́ gbọ́ yìí ó mú ọ̀rọ̀ wa simple ṣùgbọ́n tí ń kálukú tó bá ti di pé ó ń ṣe tiẹ̀ bó ṣe wù ú kò sí níta máa rí náà níta rí ni àwọn tó ṣíwájú wa nínú àwọn ọmọlẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba bí ànábì Musa ni bí ànábì Isa ni kí ni tán ṣe wọ́n yí ẹ̀ kúrò níbi nǹkan tí àwọn ànábì wọn mú wa ìgbà tí wọ́n yí ẹ̀ kúrò ẹnu wọn bẹ̀rẹ̀ sí ní pín yẹlẹyẹlẹ ẹnu wo kò mọ́ ẹnu wo kò torí pé tíyàn kan bá ní bóun ṣe gbọ́ yé nì èèyàn kan náà sọ pé bóun ṣe gbọ́ yé nì eléyìí ò ní fẹ́ ju wọ́ọ́lẹ̀ fún ilé ìṣe ló ń gbọ́ yé kálukú wọn máa ṣe ìfẹ́ inú látara ẹ̀ á máa pín yẹlẹyẹlẹ lọ́lọ́run bá sọ pé wala takunu minal mushrikin. الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون ọlọ́run ní ẹmọ́dà ẹgbẹ́ bí àwọn ẹlẹ́bọ àwọn tó ń wá orúkú pẹ̀lú ọlọ́run ọba tó ṣe pé ẹ̀sìn ẹyọ ọ̀kan tọ́lọ́run ọba fún ànábì adam alayhi salatu wasalam wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ wakanu shi'a ọwọ́ torí ṣe ṣe ìjọ kullu hizbin bima ladayhim farihun pátì kọ̀ọ̀kan sẹ́kìtì kọ̀ọ̀kan wọ́n ń dunnú pẹ̀lú tí wọ́n mú dání ọlọ́run ní ẹni mùsùlùmí ẹ má ṣe bẹ́ẹ̀ o ọlọ́run bẹ̀ sọ fámẹ́lì Muhammad sallallahu alaihi wa sallam innal ladhina farraqu dinahum àwọn tó mú ẹ̀sìn ẹyẹ ọ̀kan tẹ̀yìn ọlọ́run ọba tí mo gbé kalẹ̀ tí mo fi lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam tẹ́sí yẹlẹyẹlẹ wà kánú ṣíà àwọn adoríṣiríṣi jọ látàrí kùn fi ṣe ọ̀rọ̀ wọn ó dọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó fi ń kálukú ní ìròyìn tó ṣe so àyà yìí clear anábùwà muhammad sallallahu alaihi wa sallam òun náà wá sọ gẹ́gẹ́ bí uh, muawiya radiyallahu anhu ṣe sọ nínú hadith bí alimam abu dawud bá wa anábì sallallahu alaihi wa sallam ní alá inna man qablakum min ahli al-kitabi faraqu ala thintain wa sab'ina àwọn tó ṣíwájú yín nínú àwọn tá a fún wọ́n pín wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ sí nǹkan bíi seventy two ni wọ́n pín sí kò ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ sí nǹkan bíi seventy two anabi sọlọ asalami wa iná ari nílá anabi ní sẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ sí náà àtàwọn tó ń bọ̀ wá gbogbo yín náà ní wa iná ari nílá pàtẹ́fẹ́rì kù aláàtàlá àti wọ́n sọ̀rọ̀ ẹ̀ para ní seventy three tẹ́bá fi seventy three anamsọ̀lá àtàlám oní sèǹtánì wọ́sọ̀rọ̀nà iná wàwá ìdọ́tòfin jẹ́nà seventy two ẹgbọ́n mi dáadáa inú nánà ń lọ wàwá ìdọ́tòfin jẹ́nà ẹ̀yọ̀ kanáà ló ń lọ àlìjẹ́nà wàyí àlìjẹ́máà àwọn náà ní àlìjẹ́máà àwọn tán dúró lórí òdodo àwọn tán dúró lórí òdodo sọlọ́ jẹ́ pé tó bá béèrè ahlu sunnati wal jamaa bó ni headquarter wọn wà ni headquarter headquarter wọn òun náà ni alukur'an wa sunna bí fáàmì sàlàfù sàlù èèyàn kan nìkan lè máa dánú gbó kó máa gbé inú gbó lóhun nìkan òun ni alu sunna wal jamaa yẹ́n lè máa bẹ láàrin ìgboro láàrin ìlú kò ṣe pé ni alu sunna wal jamaa ṣùgbọ́n headquarter wa lélẹ́yìn gbogbo gòkè eh, jàmíyà tùkìníkan alamarkazu kìníkan gbogbo àwọn yìí orúkọ lásán ni wọ́n tó ṣe pé n tá ń ṣe nínú rẹ̀ gangan ni tó má dà àmọ́ ẹni tí ó pèrè ní ahlus sunnati wal jamaa tó ṣe wípé kí ni ahlul bid'ah aw ahlul lára àwọn oníbídíà tí wọ́n dẹ̀ ń pín islam ló wà so kálá níìdì níta níìdì òun ìdúró ti al àti sunna bí àwọn sàábà bí wọ́n ṣe dúró lórí ẹ̀ tán fi di ẹni ẹyin tán fi di ẹni dáadáa ẹni àpọ́nléwájú ọlọ́run eléyìí ni tó pàtàkì jùlọ kò ń ṣe pé mo dá orúkọ ẹ̀ kìíní kan lẹ̀ tí mo pè ní kìíní kan jami'atu kitabi wa sunna àbí mo pè ní markazu ahli sunna wal jama'a yìí ń kọ́ ló mátà ètò mátà òun náà ni tí ń bẹ lórí al àti sunna bí fàmí as-salafi salih tí ń bẹ lórí tó ń bẹ náà al-Qur'an òun bẹ lórí tó ń bẹ nínú sunna onu ń bẹ lórí àgbọ́lé àwọn sàhábà eléyìí tó mátà kódà kó má jọ ẹ́ ní àwọn àkójọ kankan kó ṣe pé ìwọ nìkan ló wà òun dákí òun kírun pẹ̀lú àwọn èèyàn níjọba bákan náà òun ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n òun lọ tọrẹ bọ orúkọ kan tààrẹ bọ kìnnìkan táwọn kan láwọn dálẹ̀ kásọpá dákẹ́kẹ́ lẹ́ bọ̀ èyí wo kì í ó lè jẹ́ pé nǹkan tó ṣe pé yóò fa sábà bí wípé kí ẹlòmíì kan tó fi ṣìnà rí ṣùgbọ́n èèyàn wà nù àkójọpọ̀ kan àwọn kan fúnra wọn jọ wọ́n fúnra wọn lórúkọ èyí ń kọ́ ni kókó kókó ni wípé kí ni a ń ṣe nínú rẹ̀ tó wá ṣe wípé wọ́n ń ṣe dáadáa nú ẹ̀ kí ni a ń ṣe òtakò Al-Qur'an àti súnà wọ́n á lọ́wọ́ sáàlá eléyìí nǹkan tó dáa ni ṣùgbọ́n ètò òkè àwa tá a kójọ sí ibà yìí àwa ni ahlus sunnah wal àwọn tó ṣe pé wọ́n kójọ síbò mí àwọn ẹni alùbídíà wá alfurqan eléyìí ó kọ̀rẹ́tì ó lè mọ́ kọ̀rẹ́tì àti tó bá ṣe pé nítòótọ́ ẹ kójọ lórí alquran wa sunna ifa salaf salih àwọn ẹ̀nà lè kójọ lórí kí ni albidà wọ́n kójọ lórí albidà wal ahwa lórí bídà àti ìfẹ́nu sọ́nàbùwà muhammad sallallahu alaihi wa sallam oní sintani wa sọ̀rọ̀rọ̀nà iná sẹ́wọ́tí tún lọ́nu náà wọ̀wá ìdá tún fi jẹ́nà bí ọ̀kan ló lọ́nu àjẹ́nà anamsọ̀lọ́ atánwáni wa yẹ jama'a àwọn tó ń lọ nu àjẹ́nà ni aljama'a àwọn tó ń dúró lórí nǹkan tó ṣe wípé àdúró lórí eléyìí fa tó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ni fẹ̀yìn amanu bí mi sì amantum bihi tán bá gbàgbọ́ bí ẹ̀yin ṣe gbàgbọ́ ọlọ́run ọba ń tọ́ka sí anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn sábẹ́ fọkọ́dé ìtajà wọ́n ti mọ̀ náà ṣùgbọ́n ìtọ́wọ́sọ tán bá gúrí tí wọ́n gbà bẹ́ẹ̀ ṣe gbà pẹ̀lú náà wọ́n fi ṣe ọ́ọ̀kì ọ̀rọ̀ wọn yóò máa takò dodo ní kò lè ní jọra wọn pàṣẹ ìfíkà ọmọlá ọlọ́run ọba yóò tó ìrẹ́ ànábì ọ̀wọ́ sẹ́míọ̀ àlì wọn lọ́ba tí gbọ́ gbogbo nǹkan agbọ́dọ̀ gbọ́ àárín yìí ká jẹ́ ahlu sunna ẹni tí ó máa ọ̀pọ̀lù sunna wọ jama'a ẹni tí ó máa ọ̀pọ̀lù jama'a ká máa pera wá síbi tá a ti ṣọ̀kan kò rẹ̀ sí nǹkan tá à ń pè ní jama'a ju kí ni alhaqu lọ òdodo ìkànnì àwọn Muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ fún inú àwọn ọmọ kéwù rẹ̀ ó ní dúnímọ̀ jama'a ó wá ní aljamaa máa wà àpapọ̀ àkọ́ wọ́n kún tàwọn àdá jamaa tí mo ní o dúró tì má ṣe mi gbọ́ yé òun ni tó bá ti jẹ́ òdodo wọ́n kún tàwọn àdá kódà bó ṣe pé láàrin àwọn èèyàn ìwọ nìkan lórí rẹ̀ àsìkò táwa yìí àwọn èèyàn ò tíjú àti mú Al-Qur'ani kan gbàdà mi àwọn èèyàn ò tíjú láti mú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi kan gbàdà mi ọlọ́ni ó fi àfáà gbọ́ gbogbo ìtẹ̀sọ̀ ṣùgbọ́n ní ìdílé títí wá ń bí pàṣẹ máa ṣe yìí kí ló ń fa ní irun táǹkì kí ni àǹfààní àwẹ̀ táǹgbà kí ni àǹfààní ájì táǹlọ wọn ka alukur'ani fún wa a ní kí ni ìdílé títí wá báwa ṣe máa ṣe yìí wọn ka alukur'ani fún wa wọn kọrọ ààrẹ Muhammad sallallahu alaihi wa sallam fún wa a ní afa àgbọ̀gbọ̀ tẹ̀sọ̀ ṣùgbọ́n ní mọ́ṣáláṣí ti wá yìí báwa ṣe máa ṣe nílé so kí ni àǹfààní irun kí ni àǹfààní àwẹ̀ tá a tó ṣe wípé ìta aláfẹ́ of old tán bá ti mú fún wa tán ká sí wa létí àgbàdà ni ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀ clear débẹ̀ ẹlòmíì ìfẹ́ ẹnu ló jẹ́ kó máa tako òdodo ìfẹ́ ẹnu ó ti wò pé lọ́dọ̀ tàwọn báwọn ṣe máa ṣe nǹkan lélẹ̀ ó ti sẹ́ẹ̀kì goals àti principles so anything tó bá tako goals yẹn àti principles tó sẹ́ẹ̀kì fúnra ẹ̀ kódà kó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yóò gbàdà mí kó jẹ́ ọ̀rọ̀ ànábì sọlá fẹ́ yóò gbàdà mí ni ìsìláàmù táwa fẹ́ ṣe bá ṣe fẹ́ ṣe é ṣùgbọ́n ó ti gbà pé ìsìláàmù à ń ṣe bó ṣe wù wá bọ́nà wọn ọba ṣe fi rán ànábì Muhammad sọlá wọn náà ti ṣe ṣàlàyé fún wa yìí tó bá ṣe tá a lè ṣe ìsìláàmù bó ṣe wù wá kó wá láǹfààní bọ́nà wọn bá rí ànábì sọlá sọlá kí láǹfààní kó rán sí wa sọlọ jẹ pé ẹlòmíì látara ìfẹ́ ẹlú yìí yóò wá tún go a step further ni yóò wá máa wáyà alukur'ani tí e máa justify pátipàti tó ń ṣe ẹni tó ṣe wípé ó bí aṣọ kalẹ̀ ní ọjọ́ júmọ́à tó ló ń ṣe kùbùrọ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ kúbọ̀ ló ti ilé tó ń ṣe yóò máa wá wọn nǹkan tí ó so mọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ṣó tí aṣọ kalẹ̀ lọ́jọ́ júmọ́ àwọn àtàwọn sàádé wà rọ kíríkà aṣọ yẹn ẹni tán láwọn ṣe kí ni àwọn ṣe wà bífà kálà àlè rí gbogbo pẹ̀lú ìṣẹ̀lẹ̀ nísìn is less than three hundred years tí àwọn Tìjàní tó mú wá káwọn yẹn máa táṣọ funfun kalẹ̀ kan wá ṣe kí ni kan sọ̀rọ̀ àǹdí ẹ̀ less than three hundred years anamisọ̀ ọ̀la àsámjáde láyé sùn more than one thousand four hundred and thirty something years ló ti jáde láyé wọn à ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ó sì máa jẹ́ pélé ìlú máa jẹ́ ìlànà wọn alára ní fún un ní kíní kan kó máa fà kíní tó ń bá fà gbogbo àfàlátì táwọn èèyàn ń ṣe láti dọ́tọ́ lọ́wọ́ bá ti dáyé títí di àsìkò sí òtò eléyìí ìfọkúsọ ni àbẹ́yìn tó ka àsàlátù yẹn ìyẹn sàlátù ìfàtìsí tó kẹ́yẹ ọ̀kan rẹ̀ ó ṣe lè di ẹni tó ka alukur'an ní six thousand times question ni pé tánàbí tọ́jú nǹkan ìpamọ́ fún gbogbo twenty three years tó lò tí ó sọ fáwọn sàbí ó fi wá jẹ́ pé lẹ́yìn thirty one thousand one hundred years lé àbí one thousand two hundred years ó súnmọ́ òun làná bí wọ́n ṣe wá yọ séèyàn kan ìwà sọ̀tọ̀ jẹ́ ń fún ẹ ní nǹkan tó bá kà á tó ju kùránì lọ ní six thousand times àbóṣe èdè kùránì six thousand times ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn ìsọkúsọ ẹ̀ ṣe ráwọn èèyàn kan tí ó jòkó ti irú nǹkan báyìí ẹlòmí àwa sọ fún yín pé ẹ ṣe tẹ́ ẹ sọ ni pé nǹkan tán sọ yóò correct ẹ tó wá ṣe bá wọ náà nítorí eléyìí káwọ nọ́mbà yẹn àárín pé kí ni ìfẹ́ ẹnu òun ló ń ṣe ẹlòmí sọ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé tá a máa ṣe lẹ́sìn fún wa ìyàwó Aisha radiyallahu anha ní ọjọ́ kan ó ní àwọn kan wá sọ́dọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi ó ní wọ́n ń béèrè lọ́wọ́ ànábùwà muhammad sallallahu alaihi wa sallam nípa àyà huwa lèzi anzala alayka alkitaba nínú ayatun muhkamatun kunna humul kitab ọlọ́run lòún sọ tíra yìí kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wa tíra yìí nínú ayatun muhkamatun ó ń bẹ tíra tá a sọ kalẹ̀ àwọn àyà tó ṣe pé muhkamatun tó ṣe wípé wọ́n kílẹ̀ dáadáa òun náà ummul kitab àwọn gangan ní ìyá tíra yìí wà ó kàrù mutashabihatun àwọn àyà kan lè ń bẹ tó ṣe pé wọn ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ìlànà ibi tó ṣe wí pé àwọn àyà yẹn ẹni tó wá fẹ́ lò fẹ́ ẹnu lè dì má wà ó kàrù mutashabihatun fa amma alladhina fi qulubihim zaygun ọlọ́run ní àwọn táyà nìkan ṣe tí ọkàn wọn ó ti mú fàyẹ̀tẹ́bí ọ̀nà àtẹ̀ṣàbà nínú àwọn àyà tó ṣe wípé ó rújú yẹn tíyàn lè lò láti lè fi justify àwọn nǹkan tó ṣe wípé ó ń ṣe ní àwọn ìbàjẹ́ wọn a máa di nǹkan ẹ̀ mú fàyẹ̀tẹ́lẹ̀ ọ̀run náà máa taṣọ àbá mi lò wọn ó máa tẹ̀lé nǹkan tó ṣe wípé kò ṣe bí ẹni rújú yẹn tètè gáà fìtìnà tètè wọn fẹ́ dá fìtìnà lẹ̀ láàrin àwọn mùsùlùmí tètè gáà sá òye yìí wọn fẹ́ tu onítútù yóò bá ìfẹ́ ẹnu wọn mu ìyàwó àyíṣà nígbà tí wọ́n ka tán béèrè àyà yìí lọ́wọ́ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábí wọn sọ fún àwọn èèyàn èké ìdára ẹ̀túnmúlẹ́lì yattabi'una ma tashabaha minhu tẹ́ bá ti wà láàrin àwọn èèyàn tó ṣe wípé wọ́n tẹ̀lé tó ṣe bí ẹ ríru júnà alukur'an nínú alukur'an nínú ayé alukur'an tẹ́ bá ti ní pé nǹkan tán dì mú nìyẹn فأولئك الذين سماهم الله فاحذروهم àwọn táwọn ọba ń sọ̀rọ̀ wọn fún yín nù fàlọ́rù ẹ ṣọ́ra fún wọn tó ló jẹ́ pé àwọn tí wọ́n ń dá wọn àdáadáa lẹ̀ àwọn ń yẹra fún wọn ni wọ́n sọ yìí pé ẹ ẹ̀ṣẹ̀ kẹ́kẹ́ náà ni àjọ wọn ṣe pọ̀ ní ìhà ẹjọ́ ń ṣe pọ̀ ní ìdọ̀tí pàǹtí tó ń bẹ lára wọn yóò padà mú wọn náà gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe máa ń sọ wọ́n ní ẹran tó bá bá ajá rìn yóò jẹ̀bẹ̀ kẹ́rán jẹ ìgbẹ́ kò ń ṣe nǹkan tá a mọ ẹran mọ́ ajá ni máa jẹ ìgbẹ́ ṣùgbọ́n nígbà tí ẹran bá mú ajá lọ́rẹ̀ẹ́ tanjọ́ rìn kò sígbà tó ló ní jẹ̀gbẹ́ bẹ́ẹ̀ lẹni tó ṣe gbówó sùsùn tó lọ́wọ́ àtàwọn tó ń gbé bíbí àkàrẹ̀ làwọn òjò máa ṣe wọ́n ò máa ṣe é lọ́sọ̀ọ́ fún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kódà kẹ́ni yẹn jẹ́ àfa kó mọ mi títí pẹ́pà tó mú lọ́rẹ̀ẹ́ tó ṣe pọ́njọ́ ń ṣe ẹ̀sìn papọ̀ pẹ́jọ́ ń ṣe wọléwọ̀de fẹ́sìn làwọn tó ṣe wípé wọ́n jẹ́ onífẹ̀ẹ́ inú wọn ó pa padà kó bà lára ìsàntà àti sọ lámàyè ìgbà ni wọ́n pe èèyàn kan ní Imran bin Huttan apá ńlá ni afá aládé sí i ṣùgbọ́n ó padà dó ní bídíà látara ọmọ obìnrin tó nífẹ̀ẹ́ apá àtàǹsọ yìí ó jẹ́ èèyàn kan tó ṣe wípé ó burẹ́wà ó wá rí ọmọ obìnrin kan tọmọ ẹ̀ rẹwà gan ṣùgbọ́n ọmọbìnrin yìí lára àwọn èèyàn tó ṣe wípé wọ́n ní òye àwọn kàwáríjì ni àwọn àwọn tó ṣe wípé ká máa pa àwọn èèyàn ní kéfìrí láì lẹ́jì pàtàkì lọ àwọn olórí ni wọ́n dáná lọ́wọ́ wọn èwúrí tó ń bẹ lórí ọmọ yìí ni arákùnrin yìí ó wá lóun máa fẹ́ ọmọbìnrin yìí ó wù ú láti fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ tó wọ́n láti ràn ọkàn ṣùgbọ́n ó sábẹ́ nǹkan kan ó fẹ́ chéńjì ẹ̀yìn ẹlòmí ni ó ṣe rẹni tó ṣe wípé ẹ̀sìn yóò gbádùn ìwọ tó ń ṣẹ́sìn tó ń kírun dáadáa tẹ́lẹ̀ ó arọ ọmọbìnrin kan tó ń tún ọmọbìnrin ẹgbẹ́ àpò borí ó ní ẹ máa tún ṣe àbọ̀ ọmọbìnrin tó ṣe fún níranú kan ní olùfẹ́ tún ṣe irú nǹkan tó ti ọmọbìnrin tó ti ọmọkùnrin tá à ń sọ yìí tó ti àbá ìbáramì tìpọ́n irú tó tì í lọ sí bí ọ̀dọ́ ọmọbìnrin yìí ó wò pé ah, kí wọ́n ọmọbìnrin tó rẹwà wáyé tó wá lè gbà fún òkú bá dáa so ọmọbìnrin yìí wá gbà fún ọmọbìnrin wá padà ó wá padà ń fi àwọn ìròrí burúkú tó ní òfin ṣe kéde òfin ṣe ọkùnrin lọ́nà ó wá ṣe ọkùnrin lọ́nà débi orí pé ẹni tí ó pa àyí ìyẹn khalifa tó jẹ́ ọkọ ọmọ ànábì sallallahu alaihi tó pa á ní ipa àbòsí tí a mọ̀ sí abdulrahman bin tó pa á ó wá kọ̀mpóòsì orin tó tún fi ń yìn gan ipe àwọn ẹni ọlọ́run ó pa èèyàn burúkú òun náà ní azọ̀rọ̀dà láàrin odidi àbá ló padà jẹ́ ìyàkúyà látara kíni ìgbéyàn burúkú rìn eléyìí ni ọlọ́wọ́n bá ń sọ fún wa pípé alukur'an àwọn àyà kan bẹ tó kílẹ̀ tó ṣe pé ìyẹn gẹ́gẹ́ ní ẹ̀dìmú àwọn kan bẹ nínú alukur'an tó ṣe pé ní wọ́n ṣe bàjẹ́ lẹ́dìmú ànábi wọn sọ fún àwọn sàhábà rẹ̀ wọn lọ àlejò bá ti náà tó ṣe pé ó fi àwọn nǹkan tó clear díẹ̀ ní alukur'an àwọn nǹkan tó lè dì mú láti lè fi ṣe ìbàjẹ́ ló dì mú àwọn tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn fún yín yẹn kí ànábi wọn sọ onífàzọ̀ róró ẹ̀jìnà sí wọn àwọn afẹ́sẹ̀ a máa sọ fún wa wípé ìjìnà sí àwọn èèyàn kábọ̀ ikọ́ ti ọ̀nà méjì ló kó sí ìkẹ́ńbẹ́ tí wọ́n pè ní alhaju ìyẹn máa jìnnà sí yẹn gbà mí fún àǹfààní ara ẹni ẹni tí yẹn mọ̀ ni yóò gbádùn tí wọ́n wá ń bá a ṣe wọlé wọ̀dé ń bí ọrọ̀ ẹ̀sìn yóò padà kó bẹ́ẹ̀ ó wá yẹra fún pé kí wọ́n bá a bá tiẹ̀ jẹ́ eléyìí everybody ló lè ṣe yìí o ìkejì ní alájú àtàbíyì òun ni ìlú tó ṣe pé àwọn tán bẹ nípò náà lè ṣe yẹn olórí ìlú lápèjúwe ó mọ̀ pé èèyàn kan ò gbádùn ó lè fìyà jẹ látara kí ni àbí ọkàn burúkú tó ń bẹ lára ẹ̀ tó fẹ́ mọ spread kí wọ́n bá spread yẹ ó lè prison nítorí ẹ̀ ó lè nìkan ṣe é lẹ́gbàá nítorí ẹ̀ kí wọ́n bá spread àwọn kan wọ̀nyí ṣùgbọ́n alahaju mi kọ́ yìí òun ni kéèyàn bọ ẹkọ́ jìyàn fún àǹfààní ara ẹni nítorí ẹ̀sìn nítorí tọ́lọ́n nígbà pé ẹni yìí ni mi fẹ́ kó fi àrùn àrùn tó ń ṣe mi fẹ́ kó kó bá mi eléyìí nǹkan tó pàtàkì ni ṣùgbọ́n ẹlòmíràn ni ah, àwọn ọmọ bá wọn ṣe náà ni àwọn àjọ máa ṣe pọ̀ látàrẹ yóò máa dẹni tó ṣe wípé wọ́n ń sẹ́ẹ̀lì àwọn nǹkan ẹ̀ fún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi di pé nǹkan yóò ráyè nínú gbèsè ayé rẹ̀. Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká jẹ́ ọ̀kan ṣoṣo lórí nǹkan tó ń fi rán anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ ká jẹ́ ọ̀kan ṣoṣo lórí nǹkan tó ṣe wípé ọlọ́run ọba fi ràn kẹnu wá kó kẹnu wá kó lórí àwọn issues tó ṣe kó jẹ́ fundamental issues àwọn issues tó ṣe pé ẹ̀sùn tú wa lẹ̀ irú yíhun ẹnu wa lè mọ́ kó lórí ẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn fundamental issues ẹnu wa gbọ́dọ̀ kó lórí ẹ̀ àwọn fundamental issues eléyìí ni tí a fa ń ṣàlàyé fún wa láti gbàtà ti bẹ̀rẹ̀ tíráàkì àwọn kan tó jẹ́ fundamental issues ẹnu wa gbọ́dọ̀ kù lé lórí ẹ̀yà bá yẹ kúrò ń bẹ́ ẹ̀yìn yẹ kúrò nínú ahlus sunnati wal jamaa so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tó yẹ kí a ṣe àkólé kan fún torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ni ò kà yẹn fún ẹlòmíà ni ẹ ẹ̀jẹ̀ káwa mùsùlùmí ẹnu wa kò tẹ bá pè lọ rẹ̀ pé kí ni kẹ́nu wa kò lé lórí ní tó ń sọ ní pé ẹgbẹ́ ń kálukú lẹ̀ kó máa ṣe tó ń ṣe ẹnu òkò ni ẹ̀ ìfẹ́ kálukú lẹ̀ máa ṣe tó ń ṣe àti wo mẹ́sẹ̀gì anábíwá Muhammad sallallahu alaihi wasallam torí nísìn kálukú ló mú tiẹ̀ wá èèyàn kan ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn ó ka alukur'an ó wá ń ṣe wọ́n ìntàbí ẹ̀yìn ó ní ó yẹ ká rí ọ̀rọ̀ ogún pínpín ipe ńgbà tí ọlọ́run ọba sọ wípé kọkùnrin máa mú méjì nítorí ìwà mu ó ní ọlọ́run ọba sọ yẹn fún àwùjọ tó ṣe pé àwọn obìnrin òun sábà ń ṣiṣẹ́ nígbà yẹn sọ pé àwùjọ tóbìnrin òdì kí ń ṣiṣẹ́ ni so nísìnyí obìnrin ń ṣiṣẹ́ so tóbìnrin ìgbà tóbìnrin ti ń ṣiṣẹ́ nísìnyí so a ní sọ pé kí ọkùnrin máa mú etí méjì tóbìnrin bá mú torí pé kálukú ń gbọ́ bùkátà àwọn obìnrin náà ń gbọ́ bùkátà kan so ọkùnrin náà ń gbọ́ títí ẹ̀ so torí yẹn gbàtọ́ tí ń gbọ́ bùkátà yẹn ni ó yẹ kí a rí fi ogun yẹn bó ń ṣe gbọ́ yẹn nù àwọn kan bẹ̀rẹ̀ sí ní takò pé ìsọkúsọ ló ń sọ bẹ́ẹ̀ làwọn míì àti tó sọ ó make sense now responsibilities ti wà táwọn obìnrin náà ń gbọ́ tẹ́lẹ̀ àwọn obìnrin wọ́n ṣiṣẹ́ ní wọ́n bọ́ wọn ní wọ́n ṣe sówó tó bá gbà sílẹ̀ bó lè ṣe so owó díẹ̀ ti tó ṣùgbọ́n ní náà ti ní responsibilities so yẹ ká review o àyà ògùn pínpín tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala so ẹ̀mí náà tún wò wípé ókè ó yẹ ká review eléyìí yóò wá di pé òfin ọlọ́wọ́n ọba tó ń bẹnu Al-Qur'ani yóò di tọ́ ẹ̀ kí kálukú lè mọ̀ sàn wù so ilé àwọn aṣọ ìpínlẹ̀ fílẹ̀ bó ṣe bí ẹ̀ nìyẹn ẹ̀sìn ó wà di wípé ìtọ́lọ́run sọ pé kò dá ẹ̀mọ́ ṣe dìná ẹlòmí ò justify ẹ̀ ẹ̀mọ́ ta tẹ́tẹ́ ẹlòmí ò justify ẹ̀ ẹ̀mọ́ gba rìbá ẹlòmí ò justify ẹ̀ kí wọ́n láǹfààní òfin tí ọlọ́run ọba sọ kalẹ̀ tó ṣe pé òfin yẹn ó wà subject tí káwọn gẹ́gẹ́ fúnra wa máa review ẹ̀ kí n kálukú mọ̀ sọ tó so ló fi jẹ́ pé èso wípé ẹ fi àwọn èèyàn ẹlẹ́kẹ́ kálukú kó máa ṣe títí ẹ jẹ́ kẹ́ni wọ́n kó àwa náà mọ̀ pẹ̀lú wò lè kó lórí irú nǹkan bẹ́ẹ̀ torí pé àbòsí ni nǹkan yẹn nísìnyẹn kan ó sùsù nísìn ó ní ó dáa òun fẹ́ máa báyàwó ẹ láṣepọ̀ ṣé o ní pé o fi lẹ̀ pé bíu títí ẹ̀ nìyẹn tíyàwó ẹ bá ti gbà fún kó máa báwọn láṣepọ̀ yìí àbí yóò di ìjà tẹ́ẹ̀lì parí láàrin ara yín tó ṣe pé o lè sọ pé ó sori ẹ̀ kalẹ̀ nítorí ẹ̀ ìwà àti ẹ̀kan da bísínẹ́sì papọ̀ ó jà ń bẹ́ẹ̀ lu bísínẹ́sì ó wo kó bó ṣe yẹ kó ṣe ni ṣé o sọ yìí pé bí o ti tiẹ̀ nìyẹn bó ń ṣe rí nìyẹn àbí o gbẹ wúlẹ̀ o máa jà ìkan tó ṣe fáàlì ìgbà fún àwọn personal issues wa ni àmọ́ fi lo òfin ọlọ́run ọba sọlọ jẹ pé ńgbà tí èèyàn sọ ó ní mẹ́ta àwọn tí mà tàfàkùnà àlè yìí ẹ jẹ́ ká bára wa ṣe ń bi tẹnu wa kò sí bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹnu wa kò lórí gbogbo nǹkan báyìí ẹ jẹ́ ká bára wa ṣe ń bẹ̀rẹ̀ wàyà àdúró bàdùnà bàdùn fi máa sálàfínà tù ibi tẹ́nu wo bá ti kò eléyìí ní báyìí eléyìí ní ká ẹ̀sìkúzù ara wa ó ṣe yìí tàwọn bára wa jàlé lórí àwọn afáàní ìsọkúsọ ọ̀rọ̀ ni a ní máa ẹ̀sìkúzù wa bí tí ẹnu wo bá ti kò lé lórí a máa ṣàlàyé òdodo fúnra wa níbi tẹ́nu wo bá ti kò lé lórí ìwọ ní báyìí òun ní báyìí kí ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní famakala tún fi mi shay'in fa hukmu ila Allah tẹ́ni yóò bá kú lórí ọ̀rọ̀ kan ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní fa tanaza'tum fi shay' tẹ́ ẹ bá jọ ń bára Allah subhanahu wa ta'ala kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ́bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́ gbọ́jọ́ kan gbọ́ dhalika khayrun wa ahsanu ta'wila ilé ìlú lórí fún yín òun ní àti bọ̀tà rẹ̀ náà rẹ̀ ká so ló jẹ́ pé Islam clear kò sí ìrújú bí Islam ẹ̀sùn bẹ́ẹ̀ ṣe Islam ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ kò í ṣe ìtòwà optional ó gbọ́dọ̀ ṣe ní ìlànà tí ànájà àtàwọn sábà ti sọ́ fi ṣe yìí tí ò bá ti ṣe bẹ́ẹ̀ àmọ̀ pín yẹlẹyẹlẹ náà ni kò sí nǹkan tá a lè ṣe àwọn tó ṣíwájú nínú àwọn ọmọlẹ́yìn àwọn ànábì tó ṣíwájú wọ́n pín yẹlẹyẹlẹ náà ni wọ́n pín yẹlẹyẹlẹ débi pé kí ni ọlọ́run bá padà fún wọn ní mọ̀gbúbi àlẹ́yìn ẹni tó wù bínú sí wọ́n pín yẹlẹyẹlẹ débi pé ọlọ́run bá pín wọn ní àdọ́ọ́lì àwọn tó ṣe fún wọn sọnù so mùsùlùmí tí ò fẹ́ sọnù ó gbọ́dọ̀ ṣe ẹ̀sìn rẹ̀ bí ọlọ́run ọba bó ṣe fi rán anábìwọ̀n Muhammad sallallahu alaihi wa sallam so èèyàn kan sọ nǹkan fún ẹ pé báyìí ni má ẹ̀sìtéètì láti béèrè pé títẹ́ ẹ sọ yìí kí ni ẹ̀rí rẹ̀ láti inú alukur'an àti sunna àti àgbọ̀yà rẹ̀ ìṣíwájú tí o bá ti lè provide ẹ ní nǹkan yẹn kò kí n ṣe nǹkan yẹn ká ṣe nǹkan yẹn kò ń ṣe nǹkan tó ṣe pé kí ni ó wà binding lórí wa èyí tó wà binding lórí wa gẹ́gẹ́ bí ẹ̀sìn òní tí alukur'an bá sọ tí sunna sọ tí àwọn sọ̀hábà rẹ̀ wà nù làálẹ̀ yìí tí wọ́n ṣe lẹ́sìn tó wà máìdì lórí wa nìyẹn ṣùgbọ́n yẹn kan mú mọ̀ràn kan wá àbúmọ́rọ̀ kan wá ní ẹ̀rí ẹ̀dá lórí ẹ̀ à ń pèpè síbi pé ká ṣe kí ni kájọ kan ni kò ń ṣe pé ká máa tòkòtò síbi pé ká pín yẹlẹyẹlẹ ìpín yẹlẹyẹlẹ òun ni ìmọ̀ adé ẹ̀sìn rú ká máa sọ nǹkan tó yàtọ̀ sí ti ọlọ́run ọba sọ ká máa sọ nǹkan tó yàtọ̀ sí ẹ̀jẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi tó ṣe wípé wọ́n ṣe páàkì papọ̀ mọ́ anybody nítorí àǹfààní pa ń wá ipò agbára kò sí ẹni tí wọ́n lè darapọ̀ mọ́ ẹnìyẹn ò bá ọmọ búyàwó àtẹ́bí kò mọ̀ pé lájẹ́wó ẹnìyẹn ò bá àjẹni tó ṣe wípé ó ń kàfàrà àwọn sàhábà ó pa àwọn sàhábà ń kà kébèrè tí ẹnìyẹn ṣáà máa bá wọn ṣe lórí kálíbà dé political power nítorí ológun mi lọ ní political power kò sí nǹkan tí wọ́n lè compromise láti gẹ́sì nǹkan yẹn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wípé kí ni àwọn ẹni wọ̀nyí ọ̀sán àárọ̀ wọn àwọn sàábé ẹni èpè ni wọ́n ìkànnì wọn jọ kan ìgbà tó ń sọ̀rọ̀ ó ní ẹ àwọn ṣíà ó yẹ kí ẹ̀fọ́ náà lẹ́kan spread yẹ sí wọn at least about sixty something countries ló ń bẹ lábẹ́ àwọn alùsùn náà tí wọ́n control so tó wáyé pé ìlú ẹ̀yọ kan làwọn náà fẹ́ kó yẹ káfílẹ̀ fún wọn sórí èèyàn báyìí ẹ máa pé kí ni ipò agbára òun ló ṣe kí ni ní oúnjẹ lọ́wọ́ ní tó jẹ́ interest wọn gẹ́gẹ́ kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn bóòlù ni ó ṣe máa ṣépè fún àwọn sọ̀hábà alùpùpù rání táńtà kò pé láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àti realize difference torí pé a ní political interest kan sí kejì tó ló jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́ àárín ilé àlòsúnmọ́ jọmọ́ wọ́n pèpè síbi ìṣọ̀kan ni ṣùgbọ́n ìṣọ̀kan tá à ń sọ òun náà alhaqu òdodo bọ́lọ́mọ bá ṣe fẹ́ràn ní buwa Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ìṣọ̀kan lórí pé ẹ̀fẹ́ ń kálukú lẹ̀ ó máa ṣẹ̀sìn ẹ̀ bó bá ṣe wù ú ẹ má takora yín má ẹ má máa takora yín eléyìí ò kì í ṣe ìlànà ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala onílùú alladhina kafaru min bani isra'il ala lisani dawuda wa isa ibn maryam dhalika bima asaw ọlọ́ọ̀ni aṣẹ́bilé àwọn tí wọ́n ya kèfèrí nínú ọmọ israẹli lórí àwọn anabi dawuda alayhi salatu wassalam bákan náà anabi isa alayhi salatu wassalam nínú sọ pé ẹni ìgbéjìnà sí ìkẹwàá ni wọ́n àwọn ọba ní zálíkà ni wọ́n á sọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba opposite ẹ̀ náà máa ń ṣe wọ́n máa ń takò ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ ìṣẹ̀sìn tó yàtọ̀ sí tọ́nà ọba sọ ni wọ́n ń ṣe ọ̀kánú àtàjú wọn a máa kọjá àlà èyí ò ní kankan kánú láyàtà náà haúnà àmúkẹ́rì fa'aluhu wọn kọ́ bàjẹ́ fúnra wọn ní ìfẹ́ṣẹ́ lágbájá ní ìfẹ́ṣẹ́ lágbájá kó mọ́ mú tèmi sọ kó mọ́ rí tèmi sọ kọmọrí tèmi wí káánú láyé tẹ̀lé àwọn àmì kẹrin fàálù wọn kọ́ bàjẹ́ fúnra wọn ọlọ́ni ìkẹta fi di ẹni ìgbéjìnà sí ìkẹwàá ṣèyàn kó wa lóhun mùsùlùmí lóhun yóò ní ahàlẹ̀ súnná lóhun yóò ní ẹ takora yín ẹni tẹ́ ẹ sọ fún pé nǹkan tó ń ṣe yìí ò gbà kí lẹ́ ṣe yẹn ẹ tako ni so ká tako ara wa pẹ̀lú alhikma oyé wàlmọ̀rìbọ̀tì hasana àti wá àtútù mọ́ lára ẹ̀sìn wa ni tó ṣe pé tá a bá ti yọ ọ́ kúrò kò sí tó ń jẹ́ ẹ̀sìn gidi mọ́ ọlọ́wọ́ bá ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ọlọ́wọ́ ní ẹ̀yin ìjọ tó fi dáa jùlọ láàrin gbogbo ọjọ́ ta'muruna bil ma'ruf ẹ̀ ń pa àwọn yẹn láṣẹ dáadáa wa tanhawna munkar ẹ̀ ń kọ sọ́bọ̀ láṣẹ máa rí dáadáa lẹ́ta nílé kan rẹ̀ láṣẹ rẹ̀ àwọn èèyàn máa ṣe ìbàjẹ́ ní àdàkẹ́ àníkọ́ bàjẹ́ fún wọn eléyìí ó kì í ṣe ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ń ṣe ìlànà anábíwá muhammad sallallahu alaihi wasallam sẹlẹ̀mí àní ẹ̀ẹ́mọ́ mọ̀ takura yìí ẹ̀ẹ́mọ̀ sọ ilé ẹ̀yìn ayé lọ́kàn ṣoṣo ẹjẹ́ àjọ ṣọ̀kan ẹjẹ́ àjọ rẹ̀ tá a bá lórí nǹkan tí ọlọ́run ọba gbé kalẹ̀ yìí ó ń ṣe nǹkan tó ṣe wípé ìwọ fẹ́ ntọ́nà wọn bá gbé kalẹ̀ lára ntọ́nà wọn bá gbé kalẹ̀ ní kápàṣẹ lára ntọ́nà wọn bá gbé kalẹ̀ kápàṣẹ dáadáa akọ ìwà àbàjẹ́ eléyìí kan tó tó tó tó important ni tá a lè yọ kúrò nínú Islam tá a bá ti yọ kúrò a ti wó Islam tá a bá ti yọ kúrò a wó Islam sẹlómi báwa tuntun wọn tẹ́ mọ́ lé lórí òun ni má ṣe àdínà ayò àìmọ̀ǹkà má kọ́ bàjẹ́ fáwọn èèyàn orí èèyàn kan tó mú kí orí èèyàn kan tó ń ta tẹ́tẹ́ àbò ń ṣe dìnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá filẹ̀ filẹ̀ mọ́ sọ fún mọ́ sọ fún mọ́ sọ fún wọ́n kan sọ fún kó mọ yẹn fílà kó mọ ṣe kó mọ gba ọ̀rẹ́ tata wá sọ fún tó wá lówó kó mọ ṣe wúrà kó mọ ṣe hajj wọ́n ti ṣe àwọn yẹn tó bá yá yóò padà fi àwọn nǹkan yẹn lẹ́yìn èyí ò fi ṣe dáwọ́ ànábì ọlọ́run náà nítorí wọn bá sọ ni pé watanhauna 'anil munkar ẹ̀ ń kọ ìbàjẹ́ ọ̀nà téèyàn ó fi kọ ìbàjẹ́ èyí ń wá ní téèyàn gbọ́dọ̀ mọ bóyá ṣe ń kọ ìbàjẹ́ ìyá kọ bil hikma wal mau'izatil hasana a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kọ ìbàjẹ́ afẹnipa bá rí pé ó jẹ́ ẹni tó ṣorí kunkun lórí ìbàjẹ́ yẹn ẹ ti pàkíyèsí ẹ pàkíyèsí ẹ kò gbà irú yìí ni wọ́n wá kìlọ̀ fún àwọn èèyàn ẹ ṣọ́ra fún lágbájá torí pé kí ni kẹ́mọ́bà kó virus ṣùgbọ́n ìpìlẹ̀ oníkàrọ̀ fún àwọn èèyàn láti lè correct wọn ṣùgbọ́n agbọ́rọ̀ correct agbọ́rọ̀ correct àwọn èèyàn níbi ìmọ̀lẹ̀ eléyìí ìlànà àwọn ahlu sunnati wal jamaa ìdó ti al-Qur'an ìdó ti sunna ìpèpè sí ìṣọ̀kan lórí ìtọ́jọ́ òdodo abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك